اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحابته أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ṣe wá ní mùsùlùmí ọlọ́run kó má ṣe wá ní ọ̀kan òkú ìkẹ́ àti gẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tí ọlọ́run fi Islam rán pẹ̀lú òkú ọlọ́run a máa tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ ọlọ́run tí a mọ̀ sí al-Qur'an láti Suratul A'raf ìtí abadé wọ́n kà fún wa láti àyà abita ti bẹ̀rẹ̀ walikulli ummati ajal. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنه منا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين بارك الله فيكم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم أصدي الله الله تعالى kúrò lọ́dọ̀ àṣeyìntàn ẹni ẹ̀kọ́ ẹni tí ọlọ́run ọba lékè ọlá tó ti hàlákà asáde ọlọ́run awáṣọ ọlọ́run kúrò lọ́dọ̀ rẹ̀ ọlọ́run mẹ́jẹ ó ráyè lọ́dọ̀ wa nínú ọ̀rọ̀ ọlọ́run nínú súnà ànábì ọlọ́run má jẹ́ káwa náà ó lè wí ọ̀rọ̀ tọ́lọ́run ò sọ tànábì ò sọ ọlọ́run má jẹ́ ó gbẹnu wa jáde èyí tí ò bá tọ́lọ́ mú nínú fatwa àbí ijtihad ọlọ́run ò ní jẹ́ káwa ó lè tú kalẹ̀ ọlọ́run kó yà wáyà ṣètọ́n ẹ̀yin tẹ́ ń gbọ́ náà. ọlọ́run kó ya ẹ̀yin náà ya àṣìgbọ́ tí mo ní sọnù àwọn bẹ̀rẹ̀ ní orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ Allah àjọkẹ́ ayé àṣàkẹ́ aláàfírọ̀ àyà Suratul A'raf tí a ń bá bọ̀ ibi tí ọlọ́run ọba àlèkè ọlá àyà ìkẹtàdínlógójì yìí ọlọ́ni famẹ́nà àbúlámúmí mẹ́nìtàrọ̀ àlẹ́mọ̀ ìkádìbá àwòkádìbá bíi ara ti yí àti ṣàlàyé ẹ̀ kò sẹ́ni tó ṣàbùsí tó ẹni tó dáadáa pa ọmọ lọ tàbí pé ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ọlọ́run ní òun láá ìka ìyànà lòun náà sí ìbùn nínú kìtà abẹ èyí tá a ti kọ fún wọn nínú kádàrá wọn nínú orí ayé ìdádàá pa ọmọ lọ́hùn àbí ìpè ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ kò ní sọ pé kó má tẹ̀ wọ́n lọ́wọ́ ọ̀rọ̀ wọn máa rí bẹ́ẹ̀ títí tí àwọn màláíkà tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ kú tí wọ́n fi dé wọ́n fi wá gba ẹni wọn ibẹ̀ la dé dúró lánàá tá à ń ṣàlàyé gbà tọ́lọ́run ní kọ́ọ̀lù àyìnàmẹ́ tẹ̀lé rúnẹ̀mí ìlú nílá wọ́n á máa béèrè lọ́wọ́ wọn wípé àwọn tẹ́ ń pè yàtọ̀ sọ́lọ́wọ́n ọba tí ń jẹ́ Allah àwọn tí wọ́n fi ṣe orogún tí wọ́n fi kéjì ọlọ́run àwọn màláíkà ó máa béèrè lọ́wọ́ wọn níbo ni wọ́n wà lónìí náà. فمن أكثر كذب بآياتنا islam wọ́n máa béèrè lọ́wọ́ wọn àwọn tí ẹ̀ ń pè yàtọ̀ sọ́lọ́wọ́n ọba níbo ni wọ́n wà tẹ̀síwájú. ọlùdọ̀lù àná wàṣáyìdì. ibi tọrọ dúró sí nìyẹn o tún ti jọyìn ọ̀rọ̀ mi ma. kọlù àwọn èèyàn wàá fọ èsì àwọn tí wọ́n dàgà parọ́ mọ́ lọ́hùn àbí àwọn tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run nírọ́ wọ́n wá béèrè lọ́wọ́ wọn àwọn tẹ́ ń pè yàtọ̀ sọ́lọ́run àbáwọn tẹ́ fi ń ṣorogún pẹ̀lú ọlọ́run níbo ni wọ́n wà náà. inú wàá sọ ni wípé dọ́lù àná wọ́n ti sá máa wọn lọ dọ́lù àná àwọn ò rí wọn máa. náà. وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين وشهدوا على أنفسهم wọ́n wá máa jẹ́rìí léra wọn lórí pé kí ni. annahum kanu kafirin. pé dájúdájú aláìgbàgbọ́ làwọn àwọn pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ kẹfìrí làwọn náà. أزواج أعضائهم قالوا ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت لعنت أختها حتى إذا اداروا إذا اداروا iman nígbà tí àwọn wọ̀nyí tí àwọn màláíkà bá gba ẹ̀mí wọn tán lẹ́ni tí ń gbá wọn lójú tí ń gbá wọn nímú gẹ́gẹ́ bí àyà ta kàlánà tí wọ́n sì béèrè lọ́wọ́ wọn wípé àìnàmà kúntùm tẹ̀lé ọ̀rùnàmì ìdúnilá àwọn tẹ́ ń pè yàtọ̀ sọ́lọ́wọ́n ọba níbo ni wọ́n wà kọ́ọ̀lù dọ́lù àìnà wọ́n ti sá máa wọn lọ́wọ́ wọ́n ti já wọn jùúlẹ̀ wàṣáìdù àlẹ́ àǹfùsìhìm wọ́n wà máa jẹ́rìí léra wọn lórí pé annahum kanu kàfìrí dájúdájú àwọn jẹ́ aláìgbàgbọ́ sí ọ̀rọ̀ ọlọ́run ọba lẹ́yìn náà nu àyà ẹlẹ́ẹ̀kejìdínlógójì thirty eight ọlọ́run wá ní tó bá dijọ́ ọ̀gbẹ́ndẹ́ alkiyama nígbà tí wọ́n bá dájọ́ wọ́n ní kọ́ọ̀lá tó kúlò fi gúnmọ́ndé nkọ̀dẹ̀kọ́lá ti ní kọ̀bìlíkọ̀m inú ìjọ kan kọ́dí kọ́lát min kọ̀bìlíkùn àwọn ìjọ tó ti ré kọjá ṣáájú ti yín mínàlì jíni wàlì ínsì fìnnáàrì nínú àwọn ẹ̀dá àlìjànú àti ọmọ ènìyàn tí wọ́n ti ṣáájú yín wọná kò lámà dákọ̀lát òmẹ́tùn náàlẹ́t òkútáhà gbogbo ìgbà tí ìjọ kọ̀ọ̀kan tí wọ́n bá ń ti wọnú náà ni wọ́n máa ṣẹ́bi wọ́n máa ṣépè lé àwọn ìjọ míì ọmọ ẹ̀yà wọn hátà ìdàdàrọ̀ kú fi ha jẹ̀míà títí tí gbogbo wọn ó fi wá wà nínú náà lápapọ̀ kọ́lát òkúrọ̀hùn àwọn tó kàn inú àwọn ìjọ wọn wà máa sọ lèbùláhùn fún àwọn alákọ̀ọ́kọ́ rọ̀bánà olúwa wa àùláì àdọ̀lúùnà àwọn tí wọ́n ṣì wá lọ́nà nìwọ̀nyí pàtíhìmọ̀ àdábàndé ìfàmìnà náà bá ní ṣe àdépele ìyà fún wọn nínú náà kọ́ọ̀l ọlọ́run ó sọ pé tàbá àwọn màláíkà tí wọ́n mójú tó ná gẹ́gẹ́ apá kan náà àwọn apá àṣìṣọ́ lè kó lè dé ìfọ́n wà láàkín kálukú ni àdìpèlé tàbí ìlọ́po ìyà ń bẹ fún ṣùgbọ́n ẹ̀ẹ̀mà áyà yìí ọlọ́run ọba àlekí ọlá jẹ́ kó yé wa kí ni nǹkan tí ó kángun àbí kí ni tí ó kẹ́yìn àwọn tí wọ́n bá pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ kí ni yóò padà ṣẹlẹ̀ sí wọn ní ọjọ́ alikiyama òun lọ́lọ́run ọba àlejọ́lá ń sọ fún wa níbi wípé àwọn èèyàn wọ̀nyí wọ́n máa bẹ nínú ìyọ̀ṣẹ̀kẹ̀ wọ́n sì máa bẹ nínú adùn látòrí àánú wọn náà bẹ́ẹ̀ eléyìí ni wọ́n máa bá lọ títí tí ikú yóò fi pa wọ́n nígbàtí ikú bá wá dé tó mú wọn lọ tán ibi tọ́rọ̀ wọn ó lọ já sí òun náà nínú iná ṣùgbọ́n gbogbo wọn ò ní wọná lẹ́ẹ̀kan náà níjọ níjọ orin wọn ò mọ̀ wọná náà ìgbà tí wọ́n bá ń wọ iná yẹn níjọ níjọ ó ní àwọn tó wọná tẹ̀lé àwọn tó kọ́kọ́ wọná wọ́n máa ṣépèlé wọn wípé àwọn ni wọ́n sọ àwọn nù àwọn tí ó tún wọlé tẹ̀lé wọn wọn ó tún ṣẹ́bi lé àwọn tó ti ṣáájú wọn páwọn ni wọ́n sọ wọ́n nù ìyẹn ní gbé látòrí ìjọ ànábì Nuhu àwọn tí ó gbà fún ànábì Nuhu tí wọ́n ṣẹbọ àwọn níjọ àkọ́kọ́ tó kọ́ ṣẹbọ lérí rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa tò tẹ̀léra wọn títí dìgbà táyé ò ní jáyé má gbogbo àwọn wọ̀nyí ìjọ kọ̀ọ̀kan tí wọ́n bá ti wọ inú náírà ni wọ́n máa ṣẹ́bi lé àwọn tó ṣáájú wọn gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe sọ ọ́nà suratul ankabut thumma yawmal qiyamati ọlọ́run sọ ọ́nà suratul ankabut ọlọ́run ní thumma yawmal qiyamati yakfuru ba'dukum bi ba'd wa yal'anu ba'dukum ba'da ìyẹnu sura twenty nine aya twenty five ọlọ́run bá sọ bẹ́ẹ̀. a'udhu billahi minash shaytanir rajim. بسم الله الرحمن الرحيم ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا نعم ọlọ́run عليك lékè ọlá ó mọ láti àyà àbẹ̀rẹ̀ gangan wà kọ́ọ̀lá innama takhastum min duni láì àwòfáàná mawaddatan bainakum fil hayati dunya. wà kọ́ọ̀lá innama takhastum min duni láì àwòfáàná mawaddatan bainakum fil hayati dunya. ثم يوم القيامة يكفر بعضكم يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ọlọ́run sọ̀rọ̀ nípa òjíṣẹ́ rẹ̀ kan tó ń sọ fún wọn pé ìnana takọ́tùn ìlú nílá òfáàná ẹ mú àwọn òrìṣà mọ̀wádàtàn bẹ́yìnàkún ní nǹkan tẹ́ nífẹ̀ẹ́ sí láàrin ara yín filahayati dúnìyà nílé ayé yàtọ̀ sọ́lọ́run ṣùgbọ́n o yawma al-qiyamati tó bá dijọ́ ọ̀gbìndì al-qiyama yakfuru ba'dukum bi ba'd ọ̀kọ̀ọ̀kan yín yóò ṣàìgbàgbọ́ síra wa apá kan nu yín yóò ṣàìgbàgbọ́ sí apá kejì wa yal'anu ba'dukum ba'da ẹ sì máa ṣépèlera yín tó bá dijọ́ ọ̀gbìndì al-qiyama wà ma'wakumun nar ibùdó sí yín nínú náà wa ma lakum min kò sì ní sí olùrànlọ́wọ́ kàtà fún ẹ̀yin ọlọ́run bá lè kí ọlá nínú àyà yẹn oúnjẹ kò yé wa wípé àwọn kèfèrí ni wọ́n ṣe máa ṣe nìyẹn nínú suratul Baqara súra ẹlẹ́ẹ̀kejì àyà one hundred and sixty six sí one hundred and sixty seven ọlọ́run ní ìtàbárọ́ alladina tubi'u min alladina taba'u. a'udhu billahi minash shaitanir rajim. تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريد الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار نصرة البقرة آية 165 ogún mẹ́jọ ó lé márùn-ún ọlọ́ni wá mí náà ń sì ń nínú àwọn ọmọ ènìyàn man yattakhidhu min dunillahi andadan tó jẹ́ pé tí wọ́n mú lọ́lọ́run yàtọ̀ sí Allah òun ni ẹ̀dá tọ́lọ́run ọba dá yuhibbuna unka um hubbillah wọ́n máa nífẹ̀ẹ́ sí wọn irú ìfẹ́ tó yẹ kí wọ́n ní sí Allah waladina amanu ṣùgbọ́n àwọn onígbàgbọ́ òdodo ashaddu hubban lillah ìfẹ́ táwọn ní sọ́lọ̀ ńlágbára ju èyí tí wọ́n ní sẹ́lòmíì walaw yara alladina zalamu idh yarawna al-adaba ìbájẹ́ wípé ó ṣeéṣe fún àwọn alábòsí ni nígbà tí wọ́n bá rí ìyà náà níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ànàlẹ́kúwátà lillahi jami'a pé dájúdájú gbogbo tí ń jẹ́ agbára pátápátá tọ́lọ́wọ́n ọba ní wà ánàlọ́ aṣàdídò rẹ̀ àdáàbà àti pé dájúdájú ọlọ́run ọba lè kókó lẹ́ni tí ń fìyà jẹni ọlọ́run wá ní nígbà náà ìtàbárọ̀ alẹ́dínà tùbẹ̀rù min alẹ́dínà tàbẹ̀rù nígbà tí àwọn alẹ́dínà tùbẹ̀rù tàbárọ̀ á min alẹ́dínà tàbẹ̀rù àwọn olùtẹ̀lé àwọn ìjọ tó ṣáájú nínú ẹbọ àwọn ìjọ tó ṣáájú nínú kèfèrí wọ́n máa máwọ́ mọ́sẹ̀ kúrò lọ́wọ́dọ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé wọn wọ́n sọ pé wọn ò mọ̀ wọ́n rí wàràwùlẹ̀ àdáàbà rọ̀háùlẹ̀ àdáàbà wọ́n sì rí ìyà wàtàkọ̀tọ̀ àti ìdúmúlẹ̀ àsìbáàbù alẹ́ àsìbáàbù nǹkan tó so àwọn méjèèjì pọ̀ nídìí òòṣà wọn in tó so wọn pọ̀ nídìí kèfèrí wọn takọ́tọ̀ àti yóò ti jáńjọ́ náà kálukú lọ́rọ̀ tiẹ̀ ó tó gẹ̀ẹ́jọ́ náà ọlọ́run wá ní wàkọ́lá lẹ́dí iná tábàáhù láwọn anẹ́lá ní kárọ̀ tàrún fanatabarọ̀ àmì nkùn kàmatabarọ̀ omi ńlá àwọn tí wọ́n jẹ́ olórí tí wọ́n pèpè sídìí kèfèrí sídìí ẹbọ tí wọ́n wá mọ́wọ́ tí wọ́n sọ pé àwọn ò mọ àwọn tó tẹ̀lé wọn yẹn rí níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ọlọ́run wá ní àwọn tí wọ́n tẹ̀lé wọn yẹn wọ́n wà máa sọ ìgbé làwọn anẹ́lànà kàrọ́tà ní ìbáṣe pé ń bẹ fáwọn kárọ̀ káwọn ó lè ṣẹ́rí padà sílé ayé kájú àwọn ó tún kojú ní ilé ayé bíi tẹ̀yìnwá fanatabarọ́ àmì kòǹkàmọ́tabarọ́ omi káwa náà ó pa yín tì ká dẹ́yẹ sí yín káyẹ̀yẹ̀ yín káwa náà má wọ́n mọ́sẹ̀ kúrò lọ́dọ̀ yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣe lónìí kàdáríkà yìí ní mò ń lọ àmẹ́làhùn asàrọ́tìn àléhìn ọlọ́run ní gẹ́gẹ́ báyìí lọ́lọ́run bá ń fi iṣẹ́ wọn hàn wọn tó sì jẹ́ iṣẹ́ òfò fún wọn wà máa ń lè kọrí jìnnà mí náà àwọn wọ̀nyí ò ní lè yọ kúrò nínú iná láéláé. ìyẹn nìkan tọ́lọ́wọ́ ọba àlekè ọlá tó sọ fún wa nínú Suratul Baqara tábà tó wọnú súrà tá ń kà lánàá ìyẹn ní forty three áyà tá a kà yẹn áyà tó tẹ̀lé gangan súrà forty three áyà thirty three áyà tó tẹ̀lé ọlọ́wọ́ ọba àlekè ọlá tó sọ̀rọ̀ nípa àwọn kèfèrí bẹ́ẹ̀. nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn nínú náà ànámà náà وَسُقْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ وَمَنْ يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِيبٌ وَإِنَّ إنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القريب أنكم في العذاب مشتركون نعم ọlọ́run bá lè kí ọlá nínú àyà 36 nínú sọ́rọ́tù Zukhruf ọlọ́run wa man ya'shu 'an dhikri rahman nuqayyid lahu shaytanan fa huwa lahu qarin ẹnikẹ́ni tó bá gún rí kúrò níbi ìrántí ọlọ́run ọba àjọkẹ́ ayé tó fọ́jú inú tí kò gbọ́ àgbọ́yé pé ọlọ́run ọba kan ṣoṣo là á sìn ọlọ́run nínú kọ́yìdè lágbo ṣe ìtọ̀ọ̀nà á ṣẹ̀rí èṣù kan sọ́dọ̀ rẹ̀ fàhùwà láòkọ̀rín èṣù yẹn wà máa jẹ́ alábàárín yẹn téèyàn bá ti gún rí kúò níbi ìrántí ọlọ́run téèyàn kò máa tẹ̀lé àṣẹ ọlọ́run téèyàn máa lọ síbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run téèyàn ò mọ ka ọ̀rọ̀ ọlọ́run ọba lákàtúnkà téèyàn ò mọ wòye sí ọ̀rọ̀ ọlọ́run téèyàn wá gbórí tó gbé ẹ̀mí rẹ̀ kúò níbi ìrántí tọlọ́run tó jẹ́ pé ìfẹ́ ẹnu rẹ̀ ní ń tẹ̀lé kí lọ́lọ́run lòun ó ṣe fún nǹkan yìí. ọlọ́run ní àṣẹrí èṣù kan sọ́dọ̀ rẹ̀ náà. èṣù tá a ṣẹ́rí sọ́dọ̀ rẹ̀ yìí òun ni ó máa jẹ́ alábàárìn yẹ èṣù ni ó wà ní kí ni alábàárìn fún gẹ́gẹ́ lọ́wọ́ bá ti sọ nínú sọ́rọ́tù nìsá pé wà mẹ́yìn ṣáàkìkì rọ̀ṣúlá mẹ́mbáàdì máa tabayyana lahul huda. wà mẹ́yìn ṣáàkìkì rọ̀ṣúlá mẹ́mbáàdì máa tabayyana lahul huda wà yàtàbí ọ̀rọ̀ ìrọ̀sẹ̀rí ìdí ìkú. ẹnikẹ́ni tó bá gbórí kúrò lójú ọ̀nà ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tó ti hàn sí ọ̀nà mọ́ ojú ọ̀nà tààrà náà. Nuwalihi ma tawalla wa nuslihi jahannam. Nuwalihi ma tawalla. Ibi tó gúnrí sí un, á fi ilẹ̀ ẹ̀bẹ̀, á dáadáa, lẹ́yìn náà á wà lọ jómìnà jahannama náà wàsáàtì masíra tábàwò ànábì wa Musa alayhi salatu wasalam ní suratu Saf nígbà tó ń sọ fún àwọn èèyàn wa ikọ́la Musa li qawmihi ya qawmi inni rasulullah ilaykum inni rasulullah ilaykum títí tó fi sọ pé falamma zaabu azaaballahu qulubahum wallahu la yahdi qawman fasikin ọlọ́ni lánà zágú nígbà tí wọ́n gbọ́n rí tí wọ́n tẹ̀lé Mùsá àzágọ̀lọ́ òkòlú ìbàhùn ọlọ́run wá mú ọkàn tiwọn náà ṣẹ́rí àṣẹ ọ̀rọ̀ tí ń bẹ níbi pé ọlọ́run ní fi ní mọ́nà ọlọ́run ọba náà ní ní pé nígbà ọlọ́run ọba bá ti dé tí ẹ̀ bá ti wá ọlọ́run wà ṣẹ́rí ọkàn onítọ̀hún náà kúrò níbi ìmọ̀nà yẹn lọ́lọ́run fi ní fálàmù náà zàágù àzàgọ̀lọ́ òkòló bá òun. gẹ́gẹ́ ọlọ́run ọba tó ṣe sọ nínú sọ́rọ́tù fúsílát ọlọ́run ọba nínú àyà 25 sọ́rọ́tù fúsílát ọlọ́run ní lágùn bẹ́yìn ìwà òun nínú sọ́rọ́tù fúsílát الله الرحمن الرحيم وقد يقنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلهم تغلبون nínú àyà ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n sura 41 àyà 25 suratu Fusilat ọlọ́ni wọ́pọ̀ ìyàbínàlá ohun kúrọ̀ náà jamu kọ̀rin kúrọ̀ náà ọlọ́run ní a ti yàn án fún wọn àwọn wo ni àwọn alábàárìn fàzáyànú lahum ma bayna aydihim wa ma khalfahum àwọn alábàárìn yìí àwọn wo lálábàárìn yẹn àwọn èṣù fàlámẹ̀ záàbù azáàgọ̀lọ́ òkòlùbá ọ̀hún nígbà tí wọ́n gún rí ọlọ́run ọba tún mú ọkàn wọn yẹ̀ kúrò lójú ọ̀nà tààrà báwo ló ṣe yẹ̀ oni pé man ya'shu an dhikri rahman nuqayyid lahu shaytana ẹni tó bá ti gbórí kúrò lójú ọ̀nà tààrà ọlọ́run ní àwọ̀ àṣẹ àwọ̀ àyàn fún alábàárìn kan alábàárìn yẹn yóò máa jẹ́ èṣù kò ní ìgbanímọ̀ràn rẹ̀ lọ́lọ́run sọ́nà àyà twenty five yìí pé àwọn alábàárìn àyà fún wọn wàzàyánù lahum ma bayna ìdí wa ma khalifahum wọ́n wàá ṣe é lọ́ṣọ̀ọ́ fún àwọn wọ̀nyí àwọn tí wọ́n ti ṣẹ́rí kò lójú ọ̀nà ọlọ́run yìí in ti ń bẹ́nu wa àti níwájú wọn àti ti ń bẹ lẹ́yìn wọn wàhákọ̀ àléyìn mo lè kọ́ òlù náà. wàhákọ̀ àléyìn mo lè kọ́ òlù fi umami kọ́dé kọ́lá mi ikú mi kọ́dà ibi. ọ̀rọ̀ ọlọ́run ọba yóò wá di òdodo lé wọn lórí nípa àwọn ìjọ tó ti ṣáájú wọn ṣàfáwọn ìjọ tó ti ṣáájú ní gbogbo ẹni tó bá ti gúrí kò lójú ọ̀nà ọlọ́run kí lọ́lọ́run sọ pé wọ́n ṣe ni ó wọ̀ náà ẹnikẹ́ni tóun náà bá wọn ṣẹ́rí kò ń bí ọ̀rọ̀ ọlọ́run á wà mú ọkàn tiẹ̀ náà ṣẹ́rí pẹ̀lú yíyan èṣù kan tí èṣù yẹn ni ó máa ṣeṣẹ́ rẹ̀ lọ́ṣọ̀ọ́ fún tó bá pààyàn yóò ní kò burú ó fi ṣọlá ni bó bá sàṣìyàn yóò ní kò burú ó kọjá ayé ẹ̀ ni ó fàgbà hàn ni tó bá ba tèèyàn jẹ́ yóò ní kò ṣe nǹkan kan níjọ́ míì kò ní fawọ́rú rẹ̀ sóòrù gbogbo àwọn nǹkan burúkú burúkú yẹn ni wọ́n máa ń ṣe lọ́ṣọ̀ọ́ fún wọn kò wá ní jọ wọ́n lójú kò sì ní nítumọ̀ sí wọn páwọn ń ṣèkà kò ní nítumọ̀ sí páwọn jẹrin èèyàn ó lẹ́ran náà ni gbogbo nǹkan burúkú yẹn irú èdè ò lè jẹ àfi kó jẹ yóò rọrùn fún wọn láti sọ lẹ́nu kò ní ní wọ́n lára nítorí pé àwọn tí ó máa ń ṣe gbogbo nǹkan yẹn lọ́ṣọ̀ọ́ fún wọn wọn ó ti kùn ún lọ́dà wọn ó máa sọ fún wọn pé kò burú kò ṣe nǹkan kan ayé fanlétè tutọ́ wọn ó máa jẹ́ ìrìn táǹkù táǹkù lérílẹ̀ wọn ó máa rìn kò wá ní ní wọn lára gbogbo wa burúkú ìwà èérí tá a gbọ́dọ̀ gbọ́ inú rẹ̀ làwọn ó ti máa ṣọlá èyí ni ó wá jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run ọba ó di òdodo lé wọn lórí nípa àwọn ìjọ tó ti ṣáájú wọn lórí irú nǹkan báyìí nínà lè jẹ́ nínú àwọn àlìjẹ̀nù wàlẹ̀ ìsì àtàwọn ènìyàn iná òǹkànú khasiri pé gbogbo wọn pátá ẹni òfò ni wọn ẹni òfò òun ni gbogbo wọn pátá ìyẹn ni ọlọ́run ọba àlejò ọlá ló fi yé wa nínú suratul Fusilat ti láti ṣàlàyé ayatanka nínú suratul Zukhruf ọlọ́run bá lè kí ọlọ́run ní kọ̀rínù tá a sọ yìí wà innahum layasuddunahum ani sabil náà ìyẹn nínú suratu Zukhruf láti padà sí wọn o aya 37 wà iná umlẹ̀ yasùdúnà um àní sàbẹ̀lì iṣẹ́ tí àwọn alábàárìn yẹn ó máa ṣe àwọn èṣù tá a yàn fún ẹni tí ò bá dúró lójú ọ̀nà tààrà yẹn ó máa ṣe ni pé layasu dúnà um ani sabil wọ́n máa ṣẹ́ wọn lórí kúò lójú ọ̀nà tààrà asabili unabi maana alihuda ìmọ̀nà tààrà tọ́lọ́hún wọ́n máa ṣẹ́ wọn lórí kúò ń bẹ́ẹ̀ náà. muhtadun ṣé wọ́n rí àwọn èèyàn tí wọ́n ti kúò lójú ọ̀nà yìí tí ẹ̀mí wọn tá a ti ṣẹ́rí ẹ̀ kúò lójú ọ̀nà tààrà wọ̀yà sàbúnà anáhùn mọ̀tàdún àwọn wà máa rò báwọn gangan làwọn mọ̀nà wọ́n rò kójú ọ̀nà tààrà làwọn wà wọ́n wà máa fà wá tá lójú ọ̀nà tààrà wọ́n máa fi wá ṣe yẹ̀yẹ́ fún àpẹẹrẹ bóyá àfáà kan lọ ní ìsìn àfáà súnà ni àwọn eégún náà tó ló wá ní tó ọlọ́run ó dá òní bá ń lọ àwọn tó ti sọnù ó àmọ́ fi ṣe yẹ̀yẹ́ pé nígbà tá a ní ẹ̀sà gbèrò ẹ̀ ṣe kálò lágbèrò lọ́wọ́ ni ọwọ́ rẹ̀ ó kàn síbẹ̀ ni wọn fi máa tan rẹ̀ jẹ pé àwọn sáyàn ládàá nìyẹn wá gbé lọ síbítù tí wọn ràn wọn nígbà tá a ní ẹ̀sùn kígbẹ́ ẹ̀ ṣe wọ̀yà sàbúnà náà mú tàdùn ó mọ̀ wò àwọn ni wọ́n mọ̀nà ẹ́ tí o rò pé ọlọ́run ó sọ̀kalẹ̀ wá gbèjà rẹ̀ ni ọlọ́run lè sọ̀kalẹ̀ wá gbèjà ẹgbẹ̀rún yàrá sí kò ní kádà ọmọ rányàn tí wọ́n bá ṣáàyàn o àbí kéèyàn ó sòkì gbẹ́ ní tí ó máa sọ nìyẹn irú ọ̀rọ̀ yẹn náà kó ṣe kí ni wọ́n ní kó jára ẹ̀ ò jára ẹ̀ irú àwọn ọ̀rọ̀ yẹn ni wọ́n máa sọ àwọn wàá rò pórí ìmọ̀nà làwọn wà àwọn tó dúró lórí ìmọ̀nà tọlọ́run àwọn tí wọn ò yẹ kúrò lójú ọ̀nà tọlọ́run ó máa wá fi wọ́n ṣe yẹ̀yẹ́ ọ̀ mọ́tàn rẹ̀ jẹ́ àwọn ẹgbẹ́ tíṣàn level kí ló lè wà level fourteen ò tí ìgò kàn fourteen to fifteen fifteen to sixteen ò mọ̀ ní pẹ́ rìtáyà ò sì ra kàn àwọn colleagues ẹ ló ti kọ́lé tí wọ́n ti ra kàn yẹn ní owó èlé ọlọ́run fúnra ẹ̀ ò mọ̀ pé owó èlé ni kó tó sọ yí pé kó mọ̀ ṣiṣẹ́ tíjà eyín ọlọ́run lè béèrè lọ́wọ́ ẹ̀ àbí ibi iṣẹ́ ìjọba ló ń ṣe ní àpọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba èyí tí ń gun káà èyí tó kọ́lé owó èlé ló pọ̀ jù ń bẹ́ẹ̀ àwọn tó ń jẹ́ mùsùlùmí gidi tí wọn bá wọn gbowó èlé yẹn àwọn kan wàá máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ wípé ẹ̀ lè sórí ire tayé ẹ̀ lè kọ́lé ẹ̀ lè gun ká ọlọ́run ni wọ́n mọ̀ áró yìí pé anáhùnmù tàdún àwọn ni wọ́n mọ̀nà áfà ìdàjà ànà. áfà ìdàjà ànà kọ́lẹ̀ yàrá. ọlọ́run ní bọ́rọ̀ wọn ó ṣe rí nìyẹn wọn ò máa dunnú nínú ìbà nínú àánú wọn ò máa yọ̀ ṣẹ̀kẹ̀ nínú àánú wọn ò tún wá máa gbéraga wọn ó sì máa ṣèyànràn wípé àwọn gangan làwọn mọ̀nà àwọn èèyàn ó sì gbà pé àwọn ni wọ́n mọ̀nà lóòótọ́ a ẹ̀yin náà ẹ máa wò ó bóyá ẹ pè mí fún ìdánilẹ́kọ̀ọ́ kan kí n já àfà kí wọ́n á wọ aṣọ ńlá àtàgbádá jíìpù tí mo ti jáde ṣíàmàn occasion yẹn gan onírú jíìpù ṣé ẹ ní pọ́n mi lé ẹ wá ń pè mí mo wá wọ bàtà sálúbàtà ni mo wọ aṣọ tí wọn kò já kàn sí o ni mo wọ fìlà mi kojú tàjí àpẹ kí báyìí ni mi lé rí aṣọ mi kò dọ̀tí o ṣùgbọ́n àwọn aṣọ olówó pọ́ọ́kú ni mo jókòó ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó jókòó wọn lè dìde pé kí lélẹ́ẹ̀fẹ́ wí wọ́n lọ nù sábà tó fẹ́ ṣe wáǹsí náà nù sáfà iná ló fẹ́ ṣe wá sí ẹ́ ọlọ́run ó ṣàánú wa wọ́n máa béèrè àwọn olú ọ̀gánáìsì prógrámù tó pé àwọn sí ṣé bàbá àtẹ́fẹ́ kó wá bá wọn sọ̀rọ̀ ni so ìdí nìyẹn tó irú àfáàn wọn ò ní fún ju bí 2000 àbí 1000 naira lọ tí máa ń lọlé kò ní mọ́tò tí ó rè kú sí kò aṣọ wo ló rà pé fún 1000 kó máa lọ súnà ní ṣe àníyàn àti ìlà oníṣúná ó dọ̀rùn ṣùgbọ́n wọ́n pẹ́ mo wọṣọ ńlá kan ni ẹni tí ó fún yàn lówó kò ní fún ọ less than ten thousand wọ́n ti wọ́n gan owó mọ́tò tó gbé wáyé nítorí ọlá ayé yẹn lọ́pọ̀lọpọ̀ bí wọ́n ń kọjá àlà ọlọ́run ni wọ́n fi ń ṣe lọ́n kọ́wọ́ wọn ó lè tẹ́ torí pé àwọn náà ń fẹ́ àpọ́nlé lọ́dún àwọn èèyàn wọ́n rí pé àwọn tó bá ní ọlá ayé yìí làwọn èèyàn ń pọ́nlé àwọn ò rántí ìjọ́ ògbéǹde alìkìyámà anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní iná ulaya àti ìrọ́jùlẹ̀ iná ulaya àti ìrọ́jùlẹ̀ sàmínú ya ọmọlẹ́kìyàmà ọkùnrin kan tó síngbọnlẹ̀ tó káàtó téèyàn bá rí èyàn sọ pé ọ̀ládé yóò dé níjọ́ gbéǹde alìkìyàmà ṣùgbọ́n nígbà tí wọ́n bá gbé e sórí òṣùwọ̀n kò ní wọ̀n tó ìyẹ́ ẹ̀fọn kan lọ́dọ̀ ọlọ́run jẹ́ bá a ṣe sọ lánàá tánàbí sọ lọ́lá àríwá lẹ́rú náà sọ fún wa yí pé tó bá yẹ pé dúníyà laukana ti dúníyà tẹ́zínú jàná àbà òdọ́tì ìbáṣe pé ilé ayé tẹ òṣùwọ̀n tó tó apá ayé ẹ̀fọn lọ́dọ̀ ọlọ́run ni máa sákọ̀ wọn ò bá tí mu nínú omi ilé ayé wọn ò bá tí mu àwọn wo ni àwọn kèfèrí wọn ò bá tí mu gẹ́ẹ̀kan nínú omi ilé ayé wọn ò bá tí rí nǹkan kan níbẹ̀ tó ọlọ́run ní bọ́rọ̀ rẹ̀ ó ṣe máa rí nìyí títí tí kò fi wá bá náà kọ́ọ̀lá yá laita wa baynaka bu'd قالت قال wá rí alábàárìn yẹn tí ń tì lọ́nà tí ò jẹ́ kó ojú ọ̀nà tààrà torí pé gbogbo ìmọ̀ràn tí ṣàìtàn ó máa gbà ìmọ̀ràn aburú ni lọ́lọ́run fi sọ fún wa yí pé ká máa wá ìṣọ́ òun min ṣàrìlè wàsíwàsílè kọ̀nàs alẹ́bí yíwáṣíwéṣù fi ṣùdúrì nẹ́ẹ̀sì mínàlìjì náà ti wà náà ká máa wáṣọ ọlọ́run ààbò ọlọ́run kúrò níbi àwọn ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tí èṣù máa sọ síyàn lọ́kàn nínú àwọn èṣù bí èèyàn àtàwọn èèyàn bí èṣù ọlọ́run kó làwọn mẹ́ẹ̀ ọlọ́run ni yóò wá sọ wípé yá lẹ́yìn ta bayni wa baynaka bu'da al-mashriqayn ó mà ṣe o ìyẹn níjọ́ pé ní alkiyama ìbáṣe wípé òpinya tó tó ibùyọ oòrùn àti ibùwọ̀ rẹ̀ ó ní wọ́n pè ní mashriqayn ní bí bígbà tá a sọ pé kọmọrọ́ọ̀nù tàmí tàgbálérò òṣùpá àti oòrùn mashriqayn ní bí ni pé kìbá ṣe ṣe kí ọlọ́run gbé òun jìnnà sí rẹ kọ̀rí ní alábàárìn ní tó tó ibùyọ oòrùn sí ibùwọ̀ rẹ̀ kí lọ́lọ́run wá sọ sálkọrin ọlọ́run ni ó mọ̀ burú ní alábàárìn torí náà gbogbo apáta káyà mọ̀ wípé ń bẹ pẹ̀lú wa àwọn alábàárìn àwọn alábàárìn yẹn àròjú ojú wa ò lè rí wọn ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam jẹ́ kó yé wa pé gbogbo apáta ni kọ̀rínù kọ̀ọ̀kan bẹ́ẹ̀ fún kódà wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé ìwọ náà ní ó ní bẹ́ẹ̀ ni èmi gan ní àyàfi pé ọlọ́run ọba ti ṣe kí ni ó ti fún un ní kápá lórí ti tòun ó ti gba Islam kèé pa òun láṣẹ aburú gbogbo apáta lalábàárìn kan bẹ pẹ̀lú ẹ̀ tí yóò máa ń pa wá láṣẹ wípé ká kúrò lójú ọ̀nà tààrà bẹ́ẹ̀ni bẹ́yàn bá ti wá pinnu kóhun ò ṣe tọ́lọ́run mọ́ ẹ̀mí rẹ̀ ó kàn yẹ̀ ni alábàárìn òní ó wà ní kápá lórí ẹ̀ gbogbo ìgbà kò wá ní sí dáadáa tí ó ṣe ó lẹ́bí máa ń rí àwọn olùkọjá àlà bí àwọn ọmọ ìta tó bá gbé àdá tó lóun ó ṣàyàn kò ní fi wọn onítọ̀hún wò yóò ṣà ni bójá àáké kò ní fi wọn wò yóò ṣà bójá ọ̀bẹ kò ní fi wò yóò gun kódà bó bá jẹ́ ìbọn kò ní bẹ́ṣù bẹ̀gbà yóò ta ni nítorí pé alábàárìn rẹ̀ yẹn kọ̀rí yẹn ti borí ẹ̀mí ẹ̀ àṣẹ tó bá pa lásìkò náà ni ó máa tẹ̀lé ìyẹn ni ọlọ́run ọba àlekè ọlá ló ń kìlọ̀ fún wa nínú sọ́rọ́tù wò ní sọ́rọ́tù Sukhruf èyí tí a kà tán ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yẹn wá ń ṣẹlẹ̀ lọ nínú sọ́rọ́tù al bí wọ́n ṣe máa ń sọ fúnra wọn nìyẹn wọ́n máa gbéra wọn ṣépè wọ́n ma ṣẹ́bi léra wọn lórí ìtawà ń ká lọ́nu sọ́rọ́tù A'raf súra ẹlẹ́ẹ̀keje nínú Al-Qur'an ma kà síwájú àfá sọ́rọ́tù A'raf náà وقالت أولاهم لأخراهم فما كان àti ìdébẹ̀ yẹn ká sẹ́yìn náà. ọ̀rẹ́ kúrú bí ọmọ mi ọdẹ kọ́lá mi ọdẹ ìkùnrin ìwà àwọn tó ti ṣáájú yín wọná àwọn tó ti ṣáájú yín wọná nú àwọn aláìgbàgbọ́ wọ́n wà máa pa wọ́n láṣẹ pé ẹ tún lọ ìwọ̀n bó ṣe wà ní sọ́rọ́tù mulk nígbà tọ́lọ́wọ́n bá ń ròyìn náà takadu tamayyazu minal ghayz kullama fawjun sa'alahum khazanatuha alam ya'tikum kullama gbogbo ìgbà tí àwọn fawj ìjọ ìjọba wọnú náà ńlá bàbá wọn bí ní iná wírí dáa èrò inú iná pọ̀ wọn ò rí wọ́bẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan ìjọ ìjọ ni fáwọn ìjọ yẹn ti wá wọ̀ náà كلما دخلت أمة لعنت لعنت أختها wọ́n ṣépè fáwọn tí wọ́n bá nù náà pé ojú ọ̀nà yín làwọn tọ̀ súnà yín làwọn tẹ̀lé làwọn náà fi dẹni iná lónìí wọ́n á ṣépè fún wọn. àtà ìlà jẹ́ ọkùnrin ìhàjà. jẹ̀mí a tí gbogbo wọn fi wá wọnú náà yányán. ọ̀pọ̀ ẹ̀ tí ó kọ́ ìwúrẹ́ òun àwọn tí wọ́n kọ́kọ́ wọná àwọn tí wọ́n ṣáájú wọná àwọn náà ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ wọ́n wá sọ fáwọn ẹ̀yà tí wọ́n kẹ́yìn àwọn ẹni àkọ́kọ́ wọ́n wà máa sọ fáwọn tí wọ́n kẹ́yìn. ọ̀bẹ̀rẹ̀ wàkọ́lá ọ̀kọ̀rọ̀ ohun àwọn tó wọná kẹ́yìn ó máa sọ fáwọn àkọ́kọ́. ọ̀pẹ̀lá àúlá ní àwọ̀dúnà. wọ́n máa sọ pé olúwa wa hùn àwọn wọ̀nyí ni wọ́n sọ wá nù. wà ìmọ̀ àdábà ń dé ìfàmìnà náà ṣe ìyá wọn ní àdìpèlé ṣé ní ìlọ́po nínú iná mọ́jọ jẹ́ pé ìyà kan péré ní ó jẹ wọ́n mọ́jẹ yà wọ́n ó bára mu torí pé àwọn ló sọ àwọn nù ó yẹ kí ìyà tí wọ́n ju tàwọn lọ. ọ̀rẹ́ ni kú ní bí ẹ̀kọ́ wàrà kì í látà rẹ̀. ọlọ́run wa ní lèkólè dẹ́rìfùn ìjọ kọ̀ọ̀kan náà ní ìlọ́po ìyà ń bẹ fún wàlá kìnkínni látà mú ṣùgbọ́n èyí kò mọ̀ ni. Aya 39. وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فاذوقوا العذاب بما كنتم تكسبون وقالت أولاهم ní ìsìn àwọn tí wọ́n kọ́ ṣe kèfèrí hùn wọ́n wà máa sọ fáwọn àwọn tí wọ́n kọ́ wọ́ná wọ́n wà máa sọ fáwọn tó kàn yìí fàmọ̀kánà lakum alayna min fadli kò sájùlọ kan tẹ ní fáwọn báwo lè ya àwọn ó ṣe jẹ́ àdìpèlé títí yóò ní jẹ́ àdìpèlé kí lájùlọ tẹ fẹ́ ní lórí àwọn nínú náà tó fi jẹ́ pé ẹni kíyà àtàwọn ó pọ̀ ju ti yín lọ adábàbí máa kún tó ń torí náà ẹ máa tọ́wò ìyà náà bí máa kún tó ń ta nítorí nǹkan tẹ́ ṣe níṣẹ́ tabawonu suratul azab náà ni níbi tọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá tí ń sọ̀rọ̀ nípa àwọn ìjọ tí wọ́n ṣe ra wọn lọ́nà lọ́lẹ̀ tí wọ́n sọ pé àtààna Allah wa àtààna rasul rabbana inna àtààna kubara'ana rabbana ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn aṣáájú tí wọ́n ń sọ àwọn ọmọlẹ́yìn náà torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ò sí lójú ọ̀nà tààrà lónìí àwọn nǹkan tí èyí jẹ́ ká sí lójú ọ̀nà tààrà la fẹ́ kà yìí alákọ̀ọ́kọ́ ń bẹ òun ni àṣà àṣà ìlú tá wà tàbí tọ́lọ́run ọba dá wa sí àṣà kìí jẹ́ ká ṣe tọ́lọ́run à bá a ṣe báwọn bàbá wa ti ń ṣe nù ẹni báwọn oní <laughs> àwọn onífà sọ wọ́n ní ẹjẹ́ kó nífà ó bọ̀pá ẹjẹ́ kó lóru òṣòro káyé ó lè gùn wọ́n ní wọ́n sọ pé tí èbá ṣe ètùtù tí wọ́n máa ń ṣe lè tí gbogbo ẹ̀ fi ń túbà tí ń túṣẹ́ ṣùgbọ́n nínú làákàyè àwọn àmọ́ fọ́rọ̀ yẹn rí bẹ́ẹ̀ dáadáa mo ti máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà àìsàn tí wọ́n ń pè ní olóde tí wọ́n ní ṣàpọ̀nà ló ń fà á kí lè bu àìsàn yẹn láyé ìgbà kan lágbára bí musus báyìí tó bá mú yàn wọ́n ó lọ kó àwọn tó mú ni wọ́n ó kó wọn kú olù ni wọ́n wàá kún ẹ fún kíní funfun bí chọ́ọ̀kì yẹn wọ́n kún àwọn olóòṣà sọ̀tàn ó wà jáde wọ́n mọ̀ jó yípo ìlú wípé kí ṣàpànà mọ́ bínú má ṣùgbọ́n nígbà táwọn èèbó dé kí ni wọ́n ṣe wọ́n fún wa lábẹ́rẹ́ àjẹsára àìsàn yẹn kò ṣàwọn èèyàn mọ́ ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá rí ṣàká lójú ẹ̀ ó fún àwọn ẹlòmíì lójú ìgbà náà èèyàn gbọ́dọ̀ pé ó pín sàpànà àyẹ̀yàn máa já ni ó dẹ̀ ní bí mo ṣe kéré tó yìí nígbà tí mò ń sọ yìí kìí ṣe tànjọ́ ohun mú sọ ohun èmi gan bí mo ṣe kéré tó àti pé ṣàǹfààní àmọ́ bà mí lẹ́rù ńgbà mo wà ní primary school bí ẹn pé yóò wà mú yàn àṣà kèé jẹ́ ká ṣẹ̀sìn kèé jẹ́ ká ṣe tọlọ nídìí ẹ̀sìn àṣà ń bẹ ń bẹ rú ẹ̀ léegun àwọn èèyàn wà báyìí pé ilé yín ni ilé báyìí báyìí wọ́n ò dákọ̀ ilé yín wọn ọba tó jẹ́ ìlú yóò ránṣẹ́ wá tí wọ́n bá ránṣẹ́ wá wọ́n wá sọ pé ilé yìí wọ́n ti ń gbé gún báyìí báyìí ṣé ẹ kó parẹ́ ni wọ́n wá yan ẹnìkan bẹ̀ tó bá jẹ́ òòrùn kan lẹ́ ń ṣe ọba ó yànyàn bẹ̀ àwọn èèyàn wà rẹ̀ bí ọba màló wọ́n ń ṣe wáyé a sì gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ dáhùn bí wọ́n ṣe máa ṣòrìṣà yẹn lọ nìyẹn àṣà nínú rẹ̀ làṣà gbéyàwó mo wà nínú ìgbéyàwó kan wọ́n ń ṣe nìka lọ́wọ́ àwọn tó wá tẹ̀lé ọkọ wá sílé ìyàwó tó wá ní táwọn torí ẹ̀ wá gan wọn ò tí ì ṣe mo wá rẹ́rìn pé kí ni wọ́n torí ẹ̀ wọ́n torí ìdáná wá gbogbo ìtàwọn àfáà ń ṣe kò kàn wọ́n ìtàwọn ń retí ni pé iṣu ogójì garawa epo eh, kìnnìkan eh, kí bá àpò iyọ̀ ajá ẹja gbígbẹ ewúrẹ́ ẹ̀rí pé tí wọ́n bá fẹ́ ṣe ìgbéyàwó àbí ìsọmọ lórúkọ nílànà Yorùbá ẹ̀rí pé gbogbo tí wọ́n fi rúbọ ní máa pé in tí wọ́n fi máa rúbọ kò gbọ́dọ̀ mọ́ pé ẹ̀rẹ̀ ẹja ń bẹ ẹja gbígbẹ ẹ̀rọ bí ń bẹ ẹ̀rí yọ̀ ń bẹ ẹ̀rà tààrí ń bẹ ṣúgà wọ́n ṣe kò dé ni oyin ni wọ́n máa lò ọtí ń bẹ ń bẹ àgbogbo ẹ̀ wọ́n sàkàkalẹ̀ kò wá ẹni tí a fi máa rúbọ ó pé àṣà àgbéyàwó àṣà àkómọ àṣà máa ń jẹ́ kéèyàn tó fi wọ́n jẹ́ pé tó jẹ́ ti ṣẹ̀rí àgangan àwọn èèyàn ní í ṣe èèyàn a máa lọ bí ìgbéyàwó mi wọn ò sì ní sóyè kí gbogbo owó tún kú òun àṣà ni wọ́n kàn ṣe wọn ò ní sóyè igi ní tí ò nira nínú ṣẹ̀ríà ẹlòmíì níbi ìkómá yóò lóhun òpẹran súná ṣùgbọ́n àwọn èèyàn ó ṣe ọ̀lẹ̀ wọ́n ra mínírànsì wọ́n mú bẹ̀ wọ́n dáná oúnjẹ ó ṣe oríṣiríṣi nǹkan ṣùgbọ́n kó pa ẹran tó jẹ́ ti súnà níbi yóò èdí ìlówó tẹ́bá àwọn nǹkan tí wọ́n tún há nǹkan wọ́n fún àwọn èèyàn ní nǹkan wo gbogbo tí wọ́n kó kalẹ̀ yìí ó rẹ pé dandan òjò rẹran èrò sì ti wá pọ̀ ń tó nà gan kó kúkú wá rẹran ó pé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àṣà kìí jẹ́ kéèyàn ó sin lọ́n nínú tí èyí jẹ́ kéèyàn sin lọ́n ó làwọn aláṣẹ àtàwọn alágbára ló fi jẹ́ wípé ẹ̀sìn ọba nìlú máa ń ṣe níjọ́hun ẹ̀sìn tọ́ba bá ti ń ṣe ní gbogbo ìlú ó ṣe ẹ̀rí fìrì áùnù nígbà tọ́lọ́wọ́n bá rán Mùsá sí alayhi salatu wassalam tọ́lọ̀ ní ìdáàbí ilá fìrìáwùnà iná tọ́gọ̀ fákún àhàlákà ilá àǹtàzákà wà áhùndíyàkà ilá rọ́bìkà fàtàṣà fàárọ̀ wulẹ̀ ayàtà lùkọ́bẹ̀rọ̀ fàkàdàbà wà ásọ̀ fúnmà àdèbàrọ̀ yẹ́sà fàṣàrọ̀ fànàdà ìgbà tí musa fọ̀rọ̀ ọ̀hán tán torí àsìkò fàkàdàbà ó pe musa nírọ́ ó tàpá ó ya pàṣẹ ọlọ́run fún mà lẹ́yìn náà àdùbàrọ̀ ló bá pẹ́yìn ìdà yẹ́sà lẹ́ni tí ń gbìyànjú tí ń ṣe wàhálà gbogbo ìyànjú kí ni wọ́n ń gbà fàhàṣàrọ̀fà náà dà kí wọ́n kó gbogbo ìlú jọ ó wá ní kí wọ́n lọ kó gbogbo àwọn tí lẹ́ńdì ìjọba òun kí wọ́n kó wọn jọ fà ó wá kéde fún wọn ana rabbukumul a'la òun lolúwa yín tó ga jù lórílẹ̀ tó ń bá gbọ́tẹ́ pé Allah kan abẹ́pọ̀lọ́ míì tó yàtọ̀ sóhun yìí òun ó fìyà jẹ onítọ̀hún ẹ sì rí pé nígbà tí Musa àti àwọn òpìdán mísírà ń jọ náà tí wọ́n fẹ́ fi gagbága wọ́n béèrè lọ́wọ́ fìrí àwọn náà pé kí ni ìpín tàwọn táwọn bá borí in tó sọ fún wọn ni pé ẹ jẹ́ ọ̀kan nínú àwọn alásùnmọ́ òun tàlìkì ní àwọn olùdámọ̀ràn ìgbà tí Musa borí wọn táwọn wá gbà fún Ọlọ́run ọba Musa kí ni Fìràónà wí ó ní èé ṣe tẹ́ ẹ lọ gbà fún Ọlọ́run Musa láì kọ́kọ́ gbà yọ̀ǹda lọ́wọ́ òun Fìràónà ó ní fún tẹ́ ṣe yìí òun ó gé ọwọ́ àti ẹsẹ̀ yín kan ní pàṣípàyọ́ òun ó gé tóun bá gé ọwọ́ ọ̀tún òun ó gé ẹsẹ̀ òsì tó bá jẹ́ ẹsẹ̀ òsì lòun gé òun ó gé ọwọ́ ọ̀tún tó bá sì jẹ́ ọwọ́ òsì lòun gé òun ó gé ẹsẹ̀ ọ̀tún lẹ́yìn náà òun tún ṣẹ̀ṣẹ̀ wá kàn yín má gbélébùú ẹ fẹ́ ṣe ẹ̀sìn míì tó yàtọ̀ síta ni tó yàtọ̀ sí tòun fìrẹ́ àwọn ẹ sì náà ló ṣẹlẹ̀ sí àwọn abul okudud tọ́lọ́n sọ nù kúrán pé kú ti la sáàbò lò kùdùd anàrídá ti lè wà kùd ìtùm àrẹ àkùrùd wà ó máa lámà ya fàálù náà bí mímí náà ṣùhùd wà náà náà kọ̀ mú mímí hùm ìlà ayé mìínú bí láìlà àzízi lámì ọlọ́ni wọn ò dédé jẹ àwọn èrò kòtò àwọn ìjọ kòtò wọn ò dédé jẹ wọ́n yà àyàfi pé wọ́n nígbàgbọ́ nú ọlọ́run ọba allah alaziz ọba olùborí alhamid ọba ẹlẹ́yìn ìyàwó ni wọ́n fi jẹ wọ́n jọ náà wọ́n gbẹ́ kòtò wọ́n sì dáná sí wọ́n ní gbogbo wọn máa wọnú náà yẹn lọ náà hadith bí muslim tí ànábì sallallahu alaihi wasallam ṣàlàyé fún wa ẹ rí pé arákùnrin kan ló fẹ́ pe àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run tààrà ọba ò sì gbà àìgbà ọba ló kó yàjẹ gbogbo àwọn tí wọ́n sọ fáwọn ó ṣe islam èyí náà ṣẹlẹ̀ ńlẹ̀ yorùbá gbogbo àwọn tó fẹ́ ṣẹ̀sì ń jọ náà gbogbo wọ́n sá lọ wọ́n sá lọ òkè súnà lọrin tó bá fẹ́ ṣẹ̀sì o fẹ́ tẹ̀lé súnà o nígbà náà ní òkè ṣèṣì o sá lọ kẹ́sìn tó tó dé láti ṣokodo káálí ni o tó wá bẹ arapọ̀ mọ́ wa kí la fẹ́ fàyọ́ ń bẹ́ẹ̀ ọlọ́run ọba àlekè ọlá ó jẹ́ ká mọ̀ àwọn alágbára bí ọba bí aláṣẹ àtàwọn ọ̀tọ̀kùlú wọn èyí jẹ́ káwọn èèyàn ó gba ojú ọ̀nà tààrà irú rẹ̀ ló ṣẹlẹ̀ nígbà ayé wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam nígbà tí Abu Jahal al-Walid bunu al-Mughira àwọn èèyàn ńláńlá nílùú Maka wọn ò gbà àìmọ́gbà tí wọn ó wá ń kó ìyà jẹ àwọn tí ò lágbára àwọn ọ̀lẹ́nù ìlú ó ní wọ́n fi rí ẹlòmíì mọ́lẹ̀ ó ní wọ́n fi na ẹlòmíì nínàkúnà gbogbo ìtàn tá a gbọ́ nípa Bilal gbogbo ìtàn tá a gbọ́ nípa àwọn sàábé tí yà jẹ tá a ti kà sẹ́yìn tọ́pọ̀lọpọ̀ wa náà sì ti kà ní tó fà ní pé àwọn tí wọ́n jẹ́ alágbára àwọn ọ̀tọ̀kùlú wọn ò gba ẹ̀sìn yẹn ẹ̀sìn àwọn èèyàn ìlú tí wọ́n jẹ́ ọ̀tọ̀kùlú tí wọ́n jábẹ́nú fẹ́ ọba ìjòyè làwọn èèyàn ń ṣe ó sì rí bẹ́ẹ̀ náà tó fi dòní àwọn wọ̀nyí tó bá díjọ́ ọ̀gbẹ̀ndẹ̀ alkiyama o ní àyà tí ó wà ní suratul Ahzab lẹ́ẹ̀kan tá a fà yín ká yìí wípé tí wọ́n máa sọ wípé ọlọ́run ọba ó ata'na Allah wa ata'na ọlọ́run níjọ́ tí a bá nínú náà tá a dá ojú wọn kọ iná tí wọ́n wà wọ̀ná wọ́n a máa sọ pé ó mọ̀ ṣe fáwọn o àwọn ìbá ti tẹ̀ lọ́lọ́run àwọn ìbá ti tẹ̀ lójíṣẹ́ wọ́n wá sọ pé rọ́bànà ìnáná àwa yìí kí ni wọ́n tẹ̀lé iná àtọ́nà sadatana sadat jamu sayid iná àtọ́nà sàádátánà àwọn aṣáájú la tẹ̀lé wákùbàrọ̀ ánà àtàwọn àgbààgbà oní tí ẹ̀bá sọ pé ojú ọ̀nà islam lọ́nà tí ẹ̀bá ṣàlàyé mọ́ṣáláṣí mi wọ́n ni ṣe ń tẹ́ẹ̀fẹ́ sọ páwọn bàbá wa tí wọn ò ṣe lé ìlànà wọn gọ̀ ẹjọ́ sí ìyẹn náà wà ẹ̀rí pé kò ní gbẹnu èèyàn tẹ́yàn bá sì fi lè dáhùn pé wọ́n gọ̀ yẹn wọ́n ni ajẹ́pẹ́ ó dánu wọn àmọ́ ṣe agbáríta rí pé àbíṣẹ́ ó dàbí mímbàrí ní mọ́ṣáláṣí ṣe pé mímbàrí máa ga ju gbogbo bíríkìlà tẹ bá ní kí wọ́n bá yín ṣe mọ́ṣáláṣí tí wọ́n bá ti débi mímbàrí wọn ò mọ́ ga kí wọ́n ní ẹ mọ́ mọ́ ga o òun àti sáàfù jẹ́mọ̀ kó ṣe déédé wọ́n ni ẹ tún ti dé o lè mọ́mù jẹta kó ṣe gùn ìmọ́mọ̀ àbóòsọ páwọn bàbá wọn wọ́n tún gọ́ kò yé wọn ṣe èyàn wà wí bẹ́ẹ̀ èyàn ò ní lè sọ bẹ́ẹ̀ ìyẹn náà ni wọ́n máa ń lò nígbà tí wọ́n bá fẹ́ yapa ọ̀rọ̀ ọlọ́run ọba pátápátá wọ́n wá tì í sọ́dọ̀ àwọn olórí wọ́n tì í sọ́dọ̀ àwọn àgbààgbà ńlọ́fà tó yẹ pé gbogbo àwa tá a bá jẹ́ mùsùlùmí tá a bá jẹ́ ọba a jẹ́ mùsùlùmí a jẹ́ ìjòyè ni a jẹ́ mùsùlùmí a jẹ́ olórí ni president ni governor ni minister ni commissioner ni alága kánsù ni kódà kánsílọ̀ àwọn táwọn bá jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ mọ́wọ́ mọ́sẹ̀ kú ònú ẹbọ kájẹ́ ó yá àwọn èèyàn pé mùsùlùmí ni wá ká mọ̀ bá wọn lọ́wọ́ sẹ́bọ kéèyàn jọba ò túmọ̀ sí pé kéèyàn jẹ́ lẹ́bọ àwọn ẹlẹ́bọ kálukú ló nílé tí ń ṣẹbọ tiẹ̀ ẹ jẹ́ káwọn òkú máa sinra wọn kí lẹ́ pé oró ti yín ò mùsùlùmí lè mi lè bá yín lọ bẹ̀ẹ́ kílẹ̀ gbòòrò tí kíní báyìí ní tèmi mi lè báyìí lọ́bẹ̀ ọba kèé ṣe wọ̀ fún mùsùlùmí láti jẹ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú pé kò sẹ́bọ ń bẹ̀ àwọn ẹlẹ́bọ ni wọ́n lọ jókòó síbẹ̀ késo yẹ ẹbọ olórí ìlú ni ṣe báwọn ọba mùsùlùmí pọ̀ káàkiri ilé ayé ìbọba ọba lọba mọ́kà mọ́kà tá ń lọ yẹn gbogbo Saudi Arabia ọba ni wọ́n ń jẹ kèé president ń bolẹ̀ tí rí tó ti ṣẹbọ kò sì sọ́ba ẹlẹ́bọ ńlẹ̀ yorùbá kan tó lè kó bàtà ọba Saudi Arabia gbogbo ẹnu la fi sọ kò sí ọba kan ńlẹ̀ yorùbá yìí nàìjíríà gan tí ó kó bàtà ọba mọ́kà àbò tó president America ìwọ náà rí bó ṣe ṣe lọ́dọ̀ ẹ̀ gẹ́gẹ́ ẹ̀ máa tàn so gẹ́gẹ́ wá ní ọba lójó ń ṣẹbọ ọba mọ́kà ọlọ́run ti ṣàpẹẹrẹ fún wa béèyàn bá jọba ni ò ní ó ṣẹbọ tó wọ́n ní àwọn tẹ̀lé àwọn aṣáájú àtàwọn àgbààgbà náà wọ́n wá ń rojọ́ fọ́lọ́run jọ náà àdọ́ndù náà sàbílà wọ́n wá sọ àwọn nù kúrò lójú ọ̀nà wọ́n wá díẹ̀díẹ̀ ẹyọ kọ̀ọ̀kan ni kò wọ́n mú àti ìdẹ̀ ìfẹ́ ni mínà làbàdà ọlọ́run wọ́n wá ń sọ fọ́lọ́run nígbà tí wọ́n ti rojọ́ ohun tó jẹ́ káwọn ó sọnù ìyẹn là ń pè ní àwíjàre wọ́n ń wá àwíjàre níwájú ọlọ́run wọ́n ní nípa bẹ́ẹ̀ ọlọ́run ọba báwa ṣe ìyà àwọn tí wọ́n sọ wá nùnú àwọn aṣáájú àtàgbàgbà ní lọ́pọ̀ méjì náà èyí ò ní tápá mẹ́jọ ojú olórí ọ̀wàlẹ̀ àánú láàánẹ́n kàbírọ̀ báwa làánà wọn ní làánà tó tóbi kí ni wọ́n ń pè ní làánà báwa ṣẹ́bilé wọn báwa gbé wọn jìnnà sí ìkẹ́ rẹ ní ìgbéjì sìnà sí ìkẹ́ rẹ tó tóbi ìdí nìyá pé téèyàn bá ti jó lórí ń bì kan èèyàn gbọ́dọ̀ máa ń ṣọ́ra o torí pé téèyàn bá ṣe làwọn ọmọ lẹ́yìn ó ṣe ká torí ẹ̀ ká máa ṣe dáadáa ká torí ẹ̀ ká máa kírun tó bá jẹ́ mùsùlùmí ìwọ torí pò kírun yẹn àwọn kánsílọ̀ kan ò ní kírun tó bá sì bẹ̀rẹ̀ sí kírun torí tẹ àwọn kánsílọ̀ kan bẹ̀rẹ̀ sí kírun àwọn wọ́kàtí local government kan torí tẹ mọ́ kírun tẹ́ẹ̀ bá jẹ́ gọ́fúnà ẹ wà ní mítìn esco àsìkò oorun tó dìde lọ kírun ẹlòmíì tí è kírun lé tẹ́lẹ̀ ó torí tẹ kírun àtijọ́ náà ni ó sì ti bẹ̀rẹ̀ sí kírun yóò ní ah ipò wo lòun tí ìdè gọ́ọ̀nà kírun kí wà ń tó ń tóhùn ní kírun àtijọ́ náà lẹ́rí tí ó ti mọ kírun ṣùgbọ́n ẹlòmíì tó bá ti dá àyè ńláńlá yóò máa wò kò ní lè kírun kò ní lè ṣe tọ́lọ́run mọ́ tàbá béèrè lọ́wọ́ yóò ní àà ń wò yàtọ̀ correct president Nigeria níjọ́ tí wọ́n búra wọlé fún ó lọ kíjímà bí ò kíjímà okùrọ̀ kìjìmọ̀ gbogbo àwọn olórí orílẹ̀-èdè àgbáńlá ayé wá jókòó báyìí tí wọ́n bá ń ṣàjọyọ̀ ó kú òǹbẹ̀ ò lọ kìjìmọ̀ ọ̀fọ́n kankan ṣe fi ìsìnkú ìrù kò sí tó ṣẹlẹ̀ sí ó kírun nìyẹn èwo ní gbogbo command lọ́wọ́ so ohun tó bá wọn president èṣù kọ̀rín tá a sọ lẹ́ẹ̀kan yẹn pé ọlọ́run ní ẹni bá ti ṣẹ́rí kúrò lójú ọ̀nà tààrà àyàn fún un kọ́ yídú làwọn ṣẹ̀tọ́ náà nù sọ́rọ́tù sókòrò mọ̀ ìyá àṣọ àǹdíkiri rahman nù kọ́ yídú làwọn ṣẹ̀tọ́ ní òmò fún ní gbogbo mẹ́tọ̀dì pẹ̀ tí wọ́n pé pírẹ́sidẹ́ǹtì òun ló ní gbogbo àṣẹ tó bá lọ kírun kò sẹ́ni tó lè mú ìwọ tó jẹ́ gọ́fúnà ṣe bá ṣe stéètì yẹn ọwọ́ ẹ ló wà ta ní òmù ọgbọ̀ bá tún kírun ìwọ tó jẹ́ chairman local government ní local government yẹ àṣẹ rẹ̀ ọwọ́ rẹ̀ ló wà ta ló fẹ́ mú ọ náà bó bá lọ kírun ìwọ tó jọba náà tó bá dìde lọ kírun séjòyè ó fọ ọ láṣọ ni pé mọ́ kírun ìwọ tó jẹ́ jòyè ládùúgbò yín náà bó bá lọ kírun sáwọn tí ò jòyè ni ó wà fọ ọ pé bàbá èwo lẹ tún ṣe ẹ mọ́ kírun o torí pé ìfẹ́ tí wọ́n ní sí ọ nìyí gbogbo wọn tún lọ bọ́ kírun wọ́n tó jẹ́ baálé ilé baálé ilé mi yóò jókòó yóò sì kún kalẹ̀ yóò àmọ́ kò ní kírun tí ò kírun jáwọn obìnrin lé ó kírun sáwọn ọmọ lé ó kírun kò sì kọ́mọ kankan lẹ́sìn ṣùgbọ́n tí baálé òun tó bá jẹ́ pé ẹni tí ń kírun ni bó ṣe jí làárọ̀ ǹjẹ́ gbogbo àwọn ìyókò kò ní gbárùkù tì kò sẹ́ni tí ó pè tí ò ní dáhùn nítorí náà áyà yìí kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ nínú àwọn ẹ̀kọ́ tó kọ́ wa alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni wípé gbogbo àwọn tí wọ́n ń fi àwọn aṣáájú àtàwọn olórí ṣe àròjàre tàbí àwíjàre lórí pé ló jẹ́ káwọn ó máa ṣẹbọ tó bá dijọ́ gbèǹde alkiyama àwọn méjèèjì ni ó máa gbéra wọn ṣépè àkọ́kọ́ lónìí ẹlẹ́ẹ̀kejì kò tó àròjàre lọ́dọ̀ ọlọ́run èèyàn ò lè ro àròyọ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú irú ìròrí bẹ́ẹ̀ wípé òun ó sọ fọ́lọ́run wípé àwọn kan ló ṣì ń lọ́nà ẹ̀rí pọ́lọ́ ní àwọn méjèèjì náà ni ó wọ̀ náà torí náà ká ṣọ́ra wa ká má sọ pé wẹ́ torí mo ti rẹ́nìkan tó sọ rí táwọn lídà wọn bá ṣì wá lọ́nà a jẹ́ pé ọlọ́run náà mọ̀ páwọn ló ṣì wá lọ́nà à tó bá dòjọ́ sátidé tó kẹ́yìn oṣù wọ́n ní gbogbo wa ká gbálé ká gbáta níbo ló takò nú ọ̀rọ̀ ọlọ́run kò takò ànábì sallallahu alaihi wasallam sọ pé anadọ́fà ṣàtúrò lè iman ìmọ́tótó ìlàjì ẹ̀sìn ní very good a jẹ́ pé ọ̀rọ̀ ànábì yẹn ni wọ́n tó ń múṣẹ́ ń bẹ̀ yẹn ọlọ́run sì fún wọn láṣẹ láti sọ pé tó bá jáde kí wọ́n mú kò sẹ́ṣẹ̀ kankan bẹ̀ ṣùgbọ́n kí wọ́n sọ pé ẹjọ́ ẹ̀ ní kírun mọ́ ìdí tí problem ó ti ṣẹlẹ̀ nìyẹn problem wo ni ó wá ṣẹlẹ̀ onípa ọmọ kírun wa ní ìmọ̀ bóyá gbọ́ kíní òye kéè bá lọ ṣe jàdí jàgán o fun àpẹẹrẹ wọn ní ẹnì kankan gbọdọ̀ wá sí jímọ̀ ìlónìí ìjọba ló sọ bẹ́ẹ̀ àní wa. a wà lọ sí jímọ̀ bòmí a lọ ki jímọ̀ ń bẹ̀ ní ìmọ̀ bóyá gbọ́rọ̀ yẹn yé ìjọba gbófin kalẹ̀ pé ẹnì kankan gbọdọ̀ wá kí jímọ̀ bí ẹ̀dẹ̀ yọjú lóòótọ́ ẹ̀ láwọn àmì wọn kó máa ṣe ń gàn wọn lọ kú ikú ṣẹ̀yídí kọ́ yẹn ikú òmùgọ̀ nìyẹn wọn ò sọ pé mọ́ lọ mọ́sìkì mi a wà sí mọ́ṣáláṣí mi a lọ mọ́ kírun bẹ́ẹ̀ a wà yan àwọn olórí wa láti lọ bá wọn fi kùn lukùn kí ló dé tẹ ní a mọ́ kírun bí títí tí wọ́n fi yọ̀ǹda ṣé àpé wọn ni a mọ́ kí n bò mí ṣùgbọ́n lómi ni dandan ibẹ̀ yẹn láti fẹ́ kírun rárá aláṣẹ nìyẹn ò lè bá wọn jà tí wọ́n bá tún ní ibòmíì tẹ́ ń lọ yẹn padà kò ní sírun ó kìínú ilé ẹ̀ èyàn ó kìínú ilé yàn wọn ò tí ì múyàn tó bá ní afẹ́mọ̀ wá wo kálukú nù ilé ẹ̀ ẹni tó bá ti ń kírun ẹbọ nídìí àmọ́ fọkàn kí orí ìjókòó àmọ́ ṣẹ́jú ó ṣẹlẹ̀ ó nígbà yí eh, eh, Abdullah ibn Abbas tí àlébà yóò ṣe wútúbà títí dà lásàrì alásàrì ó kọjá kò ní parí wútúbà ó sì mọ̀ọ́mọ̀ ni ó fẹ́ wọ ẹni tí ó dìde kí zuri, torí pásítò zúrì ti fẹ́ lọ kó lè pa pé ó tako aláṣẹ sàwọn sàábé níjókòó tó bá sì ó mọ fíkì jù ọ gan fún rẹ lọ tó bá ṣorí báyìí ó ti mọ̀ pé òun kírun nìyẹn so wọ́n ń ṣẹ́jú kírun lẹ́yìn níwọ́bẹ̀ wọ́n ń gbọ́ ojú báyìí wọ́n á ń ṣẹ́jú ojú ni Allahu Akbar sẹ̀mí aláàlèmọ́gbà aláàgbà ojú ni èyí é sì jẹnu ń bẹ̀ tóró ti gbọ́ yénu súnà pé kò sí àsíkiri kankan tí wọ́n bá ti ń ṣe útúbà lọ́wọ́ ọkàn ló fi máa ké ó ṣẹlẹ̀ dáadáa pẹ́ńjọ́ mi àmọ́ sọ̀tàn ẹ̀ bólẹ̀ gbé mi ìfẹ́ mọ́ mẹ́nu bàtàn yẹn torí àwọn firak torí àwọn kan tún tara àtàn sọnù àwọn firak kan tí wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n ṣe rọ̀dí aláàánì fáwọn sàábé mọ́ wọ́n ní àfàwọn kan wọ́n ń yọ wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ tó bá ti di stage yẹn nǹkan kan wá dọ̀rọ̀ yàn láwọn mùsùlùmí lórí kí ni nǹkan náà ó ní hijira a wà kúrò nínú ìlú yẹn a lọ sí ìlú míì tó ti rọ̀ wá lọ́rùn láti ṣẹ̀sìn a ní gbébẹ̀ mọ́ àbá kèé bá lọ́mọ ja àwọn tá a fẹ́ bá jà tá lágbára tó wọ́n kàn pa pátápátá kò wá ní sẹ́sìn àwọn ọmọ lórí ilẹ̀ ṣùgbọ́n tá a bá di táwọn ilé agbára wa ká wọn á mú wọn á ṣẹ wọn méjì á wà á lo ìjọba ẹ̀sìn yẹn lórí ilẹ̀ ṣùgbọ́n tágbára ò bá ti ká wọn ní tí wọ́n bá sọ láàmú ṣe tí ò bá sáyè àti ṣẹ̀sìn á kú olóhùn torí pọ́lọ́ ní ilẹ̀ ọlọ́run ọba wáàsì eléyìn ni ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tá a kọ́ nìyẹn kìí ṣe àròjàre kankan kìí sì ṣàwíjàre fún ẹnikẹ́ni láti sọ pé àwọn aṣáájú àbáwọn olórí ló sọ ọ̀nà ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta tá a kọ́ ń bẹ́ẹ̀ o náà ni pé kọ̀rín èṣù kan jókòó ti kálukú bá a ṣe wà béèyàn bá wá ti yẹrí kúò lójú ọ̀nà ọlọ́run téèyàn ti ṣẹ́rí kúò ọkàn èèyàn náà máa yẹ̀ alábàárìn yẹn ó wà ní kápá lórí wa òní ó wà máa pa wá láṣẹ aburú gbogbo tí ò dá láàmú ṣe ṣùgbọ́n téèyàn bá ń ṣe adkar èèyàn rántí ọlọ́run èèyàn lọ bí tí wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run èèyàn ń ka ọ̀rọ̀ ọlọ́run gbogbo àwọn tánà bí kọ́ wa ká máa ṣe nínú rántí ọlọ́run àwọn adkar subhanallah èèyàn ò mọ borí ẹ̀ gbogbo àwọn ìmọ̀ràn tí ń bá mú wá àmọ́ ṣe a'udhu billahi Islam ẹ̀sìn ìmọ̀ kìí ṣẹ̀sìn kàmọ́wà jádínà àríyá bá àná kìí bá a ṣe báwọn bàbá wa lórí ẹ̀ àwọn bàbá wa taná tí wọ́n ṣẹ̀sìn lórí ìmọ̀ ni wọ́n fi ṣe màmá pẹ̀rẹ̀ ẹyọ kékeré kan wá tàbí méjì tí ó jẹ́ àmọ̀ pé orí ìmọ̀ làwọn bàbá wa fi ṣẹ̀sìn tí wọ́n bá ń ka sọ́rọ́tù fatia ẹ rí i pé ńgbà tí wọ́n bá débi ìdínà siratal mustaqim ó gbójú òkè tí wọ́n bá ń ka wàlá dọ́ọ̀lì ó gbẹnu ẹgbẹ́ ọ̀tún wọ́n rà gbẹnu síbẹ̀ in tí wọ́n ṣe yẹn wọn ò ṣe lórí àìmọ̀ kan orí ìmọ̀ ni wọ́n fi ṣe torí pé wọ́n àánú tíra tí wọ́n pè ní sábù àtùmọ̀sáání wọ́n sọ ń bẹ̀ wípé gbogbo nǹkan lójú ọ̀nà ojú ọ̀nà àdúrà lòkè ìgbà tí wọ́n dẹ́nu fátíà ìdínà sírátọl mustaqim òun ṣàdúrà nìyẹn ló jẹ́ kí wọ́n wókè wàlàdọ̀ọ́lì tí wọ́n gbẹ́yẹnu sẹ́gbẹ̀ẹ́ wọ́n ní àwọn ìjọ dọ̀ọ̀lùn àwọn ìjọ ànú yẹn àwọn mọ̀lẹ́kà ọmọ ta wọ́n lọ́fà oró wọ́n kún ní kó gbẹ́nu ẹsẹ́gbẹ́ kọ́fà yẹn mọ́ bàbá yẹn wọ́n rí kà nínú tíra bẹ́ẹ̀ tó náà tó bá àwọn bàbá tí wọ́n ṣe lánàá kìí ṣe pé wọ́n ṣe lórí àìmọ̀ kan ṣùgbọ́n kí ló wá fà á táwọn òfin ṣe bẹ́ẹ̀ lónìí in tó fà ni pé ọ̀rọ̀ méjèèjì yẹn kò sí nínú súnà ànábì ṣùgbọ́n àwọn bàbá yìí mọ́ wọn ò tí ì débi ti súnà ànábì tíra ni wọ́n ń kà ní tí wọ́n sì kà ni wọ́n ń ṣe torí náà àwọn ò lè bú wọn lé lórí ṣùgbọ́n ẹni tó bá ti wá rí súnà lónìí tó nìyẹn lòun ó jókòó tí ìyẹn lòun lẹni èébú torí pé ànábì rá kan tí wọ́n ń wo sánmọ̀ lórí ìrun ànábì ní kílẹ̀ ń wo sánmọ̀ abẹ́fẹ́ kọ́lọ́run ó gba ìríran ni è bẹ́ẹ̀ lẹni tí ń wo ẹ̀gbẹ́ nínú ní olè nìyẹn ń jí rẹ̀ díẹ̀díẹ̀ ni èé irú ẹni láwà ni táwọn bàbá wa máa ń wénu láwàní tí wọ́n sọ pé ẹni tí ò bá wé láwàní kó mọ́ dùn sáfù wájú àbẹ́ tí ò dé fìlà ó wà nù thank you kọlù làzíz àbí kọlù làzíz gangan ló wà thank ló ṣàlàyé pé ọ̀rọ̀ yẹn ò lẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n rí bẹ́ẹ̀ ẹni tó bá wọlé àwà ní ládàbà ẹni ó gbà ẹni tó dé fìlà ládàbà ẹni ó gbà ìdí tí wọ́n fi lé kókó nìyẹn ṣùgbọ́n tó wá ka thank èyí tí wọ́n ṣàlàyé ni wọ́n á sọ pé ọ̀rọ̀ yìí ò ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni ò ẹni tó bá ti wá mọ̀ bẹ́ẹ̀ tó bá tún wá wo ń kókó òun ló wà lójú ọ̀nà àánú ṣùgbọ́n àwọn tí wọ́n ṣe lánàá yẹn wọ́n rí tírà lórí ẹ̀ ìdí nìyẹn àwa ọ̀dọ́ láti ṣọ́ra wa tá a bá fẹ́ sọ̀rọ̀ ká kọ́kọ́ mọ kí nìdí tí wọ́n fi ń ṣe tí wọ́n ń ṣe ìgbà náà la tó lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ọ̀mọ̀dí tí wọ́n ṣe ọkàn ń bú wọn ẹ bàbá aláìmọ̀kan yìí rárá kò rí bẹ́ẹ̀ sónú ẹ̀kọ́ tá a kọ́ nìyẹn pé Islam kò ṣeé ṣe lórí pé bá a ṣe báwọn bàbá wa tí wọ́n ń ṣe nìyẹn àfi kéèyàn wá mímọ̀ nípa ẹ̀ bímọ̀ yẹn bá ti wá dé bàbá tó wà lórí ẹ̀ lánàá tọ́lọ̀ wá aṣọ ẹ̀mí rẹ̀ dòní ó gbọ́dọ̀ fi tàná tí kò bá mu yẹn sílẹ̀ fún tòní tẹ́rí wà ń bẹ́ẹ̀ ó ṣe ó ṣe kó tún dọ̀la káwọn míì tún rẹ́rí míì tó ju èyí tá à ń ṣe lónìí àwọn àtòní náà ò gbọ́dọ̀ kọ̀ fún tọ̀la nígbà tí tọ̀la bá sọ ohun tó fẹ́ dìímúlẹ̀ nínú súnà abiola ọba lè kí ọlá fún alágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa wọn ọlọ́run ó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kó ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run jábá nàbí wọlé ọlá jábá nàbí wọlé ọlá mọ́jáwà lẹ́yìn ànábì subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin